fi fariwo lórí fúnkà yìí mi ò gbọ́ mo sì ní náìtì lálẹ́ yìí. ẹ kàn ṣe ojú ọwọ́ sókè sí ọba àwọn.